إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته àrípẹ́ fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá tí ó dáwà ní mùsùlùmí ẹni tí yóò mọ ọlọ́wọ́ bá lọ́lọ́wọ́ tí ó sì ma àwọn ìwọ ọlọ́wọ́ bá fún ọlọ́wọ́ bá tí yóò sì ma ìjẹ́ ewu àti aburú tí ń bẹ́m̀bí kí a má gbé ìwọ ọlọ́wọ́ bá fún ẹ̀dá ọlọ́wọ́ bá tí a ó sí lórí ikú wa òun ọlọ́wọ́ bá tí a dúpẹ́ fún ajẹ́rì kí ọlọ́wọ́ bá òun nìkan òun náà ni ọba tó yẹ ká fún ní ìjọsìn ajẹ́rì kí ọlọ́wọ́ báyìí kò tọ́ láti wá orogún pẹ̀lú ẹ̀ bákanáà ajẹ́rì pàdébí sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ bá ní òjí sí ọlọ́wọ́ bá ní àtọ́rà lékún kí ọlọ́wọ́ bá àtúrà jẹ́jẹ́ tọ́ ọlọ́run fún annabi sallallahu alaihi wasallam àti àwọn arábẹ́ annabi sallallahu alaihi àti àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́n bá títí di ọjọ́ ìrìnlẹ̀ alqiyama lẹ́yìn náà kírawa pẹ̀lú kíkí islam ilé tó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́wọ́n bá àláfíà ọlọ́wọ́n bá àti ìkẹ́ ọlọ́wọ́n bá tó rájẹ́jẹ́ tọ́ ọlọ́wọ́n bá kó má báyìí ní kọ̀ọ̀kan wá àlàyé tí a ń bá lọ ọ̀nà ni ìtàn àwọn Ya'juj àti Ma'juj nínú Suratul Kahf ìrìtí ọlọ́run bá lè kẹ́lá sí sọ ìtàn àwọn kan nínú àwọn ẹ̀dá ọlọ́run bá tó yẹ sí pé a wọ́n ní agbára púpọ̀ nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá tí wọ́n sì jẹ́ aláburú jùlọ nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá nítọ́lọ́wọ́n bá kí ń sọ̀tà wọn fún wa nínú Suratul Kahf bẹ̀rẹ̀ ni adé àwọn Ya'juj àti Ma'juj nínú àkídàtù ahìlìsúnnàtì wal jama'a àkídàtù muslimin òun náà nìkan nígbàgbọ́ sí àwọn Ya'juj àti Ma'juj wípé ẹ̀dá Ọlọ́run bá ní wọ́n kásì nígbàgbọ́ sí pé wọ́n sì ń bẹ títí di àsìkò yìí tí wọ́n ń sẹ̀mí ní alamu tiwọn náà ní àgbáyé tiwọn náà ká nígbàgbọ́ sí bẹ́ẹ̀ a sì nígbàgbọ́ sí pé wọ́n padà jáde sí orílẹ̀ ayé lọ́dọ̀ tiwa ń bí náà ní alamu tiwa ń bí mamlaka tiwa ń bí náà wọ́n padà jáde síbẹ̀ tó bá di àsìkò ìkẹyìn ayé ilé ìbáyìí gbogbo ẹnikẹ́ni tí ó bá nígbàgbọ́ sí fàhúwà káàkiri irú ẹni báyìí ti di kèfèrí nìyẹn nítorí pé irú ẹni báyìí ti pé àwọn àyà Qur'an tó pọ̀ ó ti pè ní ọ̀rọ̀ nìyẹn àwọn ahadith tó pọ̀ tó ń sọ̀rọ̀ fún wa nípa àwọn Ya'juj àti Ma'juj wa khurujuhum àti jíjáde wọn irú ẹni báyìí ti pè ní ọ̀rọ̀ nìyẹn so ilé báyìí inú àwọn nǹkan tí ó gbọ́rọ̀ rinlẹ̀ nínú ìgbàgbọ́ wa lọ́wà kásì nígbàgbọ́ sí pé khurujuhum min ashrati as-sa'ati al-kubra kágbàgbọ́ wípé jíjáde wọn nínú àwọn àmì ìkẹyìn ayé ilé tó tóbi lọ́wà náà àwọn Ya'juj àti Ma'juj yìí a ti sọ fún wa nípa jíjáde wọn ní jẹjọ àbáwọn kankan mẹ́tọ́ ẹka fi kún ẹgbẹ́ bó ti wà nínú hadithu Nawas bin Sam'an hadithu yìí hadith tó gùn gan ni nínú Sahihu Muslim ó wà nínú Sunan Ibn Majah ó wà nínú Sunan Abi Dawud àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó wà ní ọ̀pọ̀lọpọ̀ kutubul hadith ọ̀pọ̀lọpọ̀ tírà hadith ló wà hadith Nu'man hadith Nawas bin fún wa nípa ìgbà tí anábi sallallahu alaihi wasallam tó ń sọ fún wọn a nípa dajjal so Nawas bin Sam'an sọ fún wa bí anábi sallallahu alaihi wasallam bó ti dajjal tó bí anábi sallallahu alaihi wasallam bó ṣe pẹ́ tó lórí ọ̀rọ̀ ẹ anábi pẹ́ gan débi pé ìrún bá anábi mẹ́ẹ̀ ọba tó kírun tán wọ́n tún padà ànábì tó mọ́ sọ̀rọ̀ fún wọn lọ nípa ọ̀rọ̀ dajjal ibi tí alámọ̀rí náà ibi tí ogbó kọjé nínú hadithu yìí nínú ìkátánàbí sálàrí fún wọn bẹ́ẹ̀ òun náà ni nùzúlù Ìsá alayhi salatu wassalam tí sálàrí ẹ̀ nínú tánàbí tó wá sálàrí ń jọ́nà lọ́rùn òun náà ni kòrújù Ma'juj Ya'juj wa Ma'juj jíjáde àwọn Ya'juj àti Ma'juj anábi sọ fún wọn nínú hadithu yìí débìdí anábi sallallahu alaihi wasallam jẹ́ pé wáyé pé Dajjal ló jáde tí Dajjal bá jáde tí wọ́n kó nira báwọn èèyàn tó sọ àwọn ẹ̀dí kèfèrí tó gbẹ̀rẹ̀ lọ́lọ́run tó ń ṣe orísìírísì àwọn nǹkan ìyanu ẹgẹ́ bí kó ní kó jò máa rọ̀ kó sì máa rọ̀ ẹgẹ́ bí kó ní kí àwọn irúgbìn máa jáde láti inú ilẹ̀ kó sì máa jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìgbẹ́tọ́ tó bá ń ṣe ń jọ́nà lọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní gbàgbọ́ sí pípọ́lọ́run bá ní tòótọ́ islam lẹ́yìn náà Ànábì Ìsá alayhi salatu wassalam yóò sọ̀kalẹ̀ ní al-manaratul bayda níbi asóńsó funfun yẹn ní ìlú kata ní Lubnan Lebanon ibẹ̀ ni Ànábì Ìsá sọ̀kalẹ̀ sí láti sánmà tánàbí Ìsá bá sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n bá padà jáàlù tán tánàbí Ìsá bá padà jáàlù tán àwọn Yájúj àti Májúj náà jáde àwọn Yájúj àti Májúj yìí wọ́n bá nẹ́bí Ìsá ìjáde wọn yóò bá nẹ́bí Ìsá Ànábì wípé àtànábì Ìsá àti gbogbo àwọn mùsùlùmí pàwátá àti gbogbo àwọn èèyàn lórí lẹ́gbà ẹ̀ gbogbo wọn ni wọ́n sàwọlé torí pé anábì sallallahu alaihi wasallam ní ọlọ́run ọba ò fi agbára ẹ̀dá kẹkẹkẹ àwọn Yájúj àti Májúj kò sí pẹ́ ẹni tọ́ka wọn ṣe bá ní sí ọlọ́run ọba nìkan òun náà ni ó pa wọn kò sẹ́ni kankan tí pa rẹ̀ káwọn àtàlẹ́bẹ̀ ẹ́sà àtàwọn amòmì ní yóò kú àti gbogbo èèyàn ó sà sínú ilé ní gbogbo àsìkò tí àwọn Yájúj àti Májúj táwọn fi lólẹ̀ tó rẹ̀ sí orísìírísìí ọ̀pọ̀lọpọ̀ aburú tàbí sàlàyé ní ìjẹjọ so a ti sàlàyé bí wọ́n ṣe kú pẹ̀lú kòkòrò ẹgbẹ̀ tí ó dìmọ̀ ọlọ́run tí àmọ́ tó bá wá kú tán nínú àwọn àlàyé tí àdíjú lọ wá fún sam'an tó ń ṣe onígbẹ́tọ́ bá kú tán ẹ̀rí pé a ní ẹni kó jáde náà mùmí ní yọ́nà wọ́n ta tó bá ti wá jáde tó bá ti wọ́n ta tó bá ti wọ́n ti kú wọ́n jáde àwọn dáàbọ̀ bẹ̀rẹ̀ sí máa jáde gbogbo àwọn dáàbà tó ti mú wọlé tẹ́lẹ̀ wọ́n gbogbo ìbá ṣe wá pọ̀ ńlẹ̀ tó mélòó làwọn ẹran fẹ́ jẹ òórùn wọn wá gba gbogbo òlú kan sọmọ pé òkú tó kú sílẹ̀ lọ ẹgbẹ́ yóò padà máa rùn náà ni tó bá wá rùn Ànábì Ìsá ní ìsọ̀látò sàlám yóò wá bẹ lọ́hùn tó bá bẹ lọ́hùn bá Ọlọ́run wá ní kí àwọn ẹyẹ kan wá àwọn ẹyẹ ilé wa máa gbé wọn ní ọmọ gbé òkú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa lọ jù wọ́n síbi tọ́lọ́run wà lè kẹrẹ ní kọmọ̀ jù wọ́n sí bó ṣe wà ní hadith náà nìyẹn wọ́n sọ àyè kan bí tí wọ́n sí gíní kọmọ̀ jù wọ́n sí wọ́n ní àwọn èèyàn ma gbé òkú wọn wọ́n ma jù wọ́n sí bí tí ọlọ́run bá jù wọ́n sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìṣẹ̀lẹ̀ ńlá ni o so tọ́bá wá jù wọ́n síbẹ̀ tán àrẹ́bìnrin sáà tó wá bẹ́ gbogbo àwọn òórùn tó bá lè kúnlẹ̀lẹ̀ àti gbogbo ẹ̀rọ náà wà ní kíláwà ọrọ̀ òjò láti fọ́lẹ̀ náà tí ó lè báyìí ló jẹ́ òpin ìrìn àjò àwọn Yájúj àti Májúj bí wọ́n ṣe kú yẹn inú mẹ́rin wọn lọ báyìí láti sọ ayé sàlàyé fún wa ní ọ̀sẹ̀ tó lọ wípé àwọn ni wọ́n pọ̀ jù nínú àwọn òǹkà àwọn ọmọ náà àríwẹ̀kọ́ ni so nígbàtọ́lọ́bà alìkẹ́lá sọ wípé kálẹ̀bí Adam kó lọ gbé báyàtún náà rùdìdé a sàlàyé àwọn ẹ̀rọ sàtọ̀lọ na àwọn ilé ìtàkẹ̀ ní láti bí kún ó ní bí wọ́n ṣe palẹ̀ wọn mọ́ kò lórí ilẹ̀ àwọn ẹyẹ tí ó palẹ̀ wọn mọ́ gbogbo ilé ìlà ìlọ́wà nínú hadith ló lákọọ́lẹ̀ èyàn sì bọ̀rọ̀ nígbàgbọ́ sí tí ó bá ní sí tẹ́yàn wá fi nígbàgbọ́ sáwọn eléyìí àwọn èèyàn láwùjọ ti wá yìí nínú àwọn tẹ́sí pé wọ́n ń pèrà wọn ní olùmọ̀ tán pèrà wọn láàfá àtán sí àfitì ara wọn ọ̀ta ọlọ́run pátápátá gbà lọ́pọ̀ inú wọn láti rẹni tí ní tako illa an yakuna jahilan aw muta'awwilan àyàfi tó bá jẹ́ láì mọ̀kan lọ́yàkù àbí tó bá sí àyà gbọ́yé tó ní di kásà láyé fún ẹ̀tí ọ̀nà sáà máa ń ṣe torí ká sọ pé tó bá táwọn nǹkan báyìí ó di káfìrì kò túnmọ̀ sí pé ta bá ní mọ̀ àyíyá ní ká sọ ti di káfìrì wípé tẹ bá fẹ́ pé èèyàn kan ní kèfèrí èèyàn kan kó sí kúfùrù tẹ bá fẹ́ pé ní káfìrí ẹ gbọ́dọ̀ wú àwọn nǹkan wọ̀nyí náà síwájú kẹ tó pè ní káfìrí tí gbogbo àwọn nǹkan yọ̀ bá ti lé sí fún ìgbà ilẹ̀ tó pè ní káfìrí hamasa bára ṣe ń tawá lórí ọ̀rọ̀ kúfùrù tẹ́nìkan sọ àbọ̀rọ̀ lédèrè tẹ́nìkan sọ ká mọ́tí torí ẹ̀ tábí tètè gbédájọ́ lé lórí ọlọ́run ọba tó ní ká gbédájọ́ nǹkan ẹlẹ́yàn lórí ọlọ́run so bó yẹ fẹ́ ṣe súnnà kó gbẹ́dàjọ́ léyàn lórí náà lọ́gbọ̀rọ̀ ṣe súnnà kó wu àwọn májẹ̀mú tí torí pé èyàn gbọ́dọ̀ ṣe déédé èyàn gbọ́dọ̀ ṣe lọ́gbà lọ́gbà tí a bá fẹ́ dájọ́ láwọn èyàn lórí so a gbọ́dọ̀ kí èsè lè gan so ibà nìsìn torí àwọn tán bẹ láwùjọ ti wá yìí ààrẹ tí wọ́n máa sá onígbó ṣe gbẹ́dàjọ́ kèfèrí lọ lórí pọ̀sáfẹ́kẹ́ nìkankan mórí bọ́ láwùjọ ilá ìjẹ́kẹ́ ìdòrí náà ni so ibà nìsìn

ọ̀rọ̀ wọn máa ó lè máa púṣì mi lọ báyẹn kájẹ̀wá fọ̀rọ̀ tẹ̀sí ìrúlẹ̀ pàláì torí tẹ́rí ọ̀rọ̀ wọn ó mọ́ níyàn lára gan náà náà ọ̀rọ̀ di Tuesday and Wednesday so wá ti afún wọn lórí ìjòkó méjì tàbí tẹ́kí àwọn so ìjòkó tẹ̀sí ìrúlẹ̀ so kọ́mà tẹ́yàn pé àfáàzàrù ní ní kéfèrí subhanallah nítorí wípé wọ́n pé habibu kéfèrí kí lọ́fà àfáàzàrù ní sọ pé mẹ́jẹ̀mú àwọn ọmọ bóyá mẹ́jẹ̀mú ti pé lára rẹ̀ ẹ̀ tí ah, ọ̀nà tó zarumi pé <laughs> ẹ̀wọ́n ma tàwọn mọ́ àti ma láì tí àti ma bí tẹ́ wà nígbà ní sí ọlọ́run ṣàánú ilé àtàwọn ọ̀dọ́ tó rò ń bẹ lọ́dọ̀ so ibà ní sí tó lẹ́nu ní àìlẹ́kọ̀ọ́ ní ọmọ wá káàkiri ibi tí àìlẹ́kọ̀ọ́ bá wà ẹ̀wọ̀n náà nítorí fàyọ́ bẹ̀ ní pé kíyàn tako nùzúlù ìsá pánàbí ìsá ń sọ̀kalẹ̀ kúfùrù ni o káàfìrì lẹ́ntọ́ bá sọ báyìí náà aláti kíyèsí kẹ̀kẹ́ ṣe ká sọ pé káàfìrì lẹ́ntọ́ bá ṣe nǹkan báyìí eléyìí mọ́tọ́lá kò ní ní ẹni tó bá ṣe nǹkan báyìí káàfìrì ní gbogbo ẹnlá fi lè sọ bẹ́ẹ̀ àmọ́kò tí wá túnmọ̀ sí pé kò wá rí ẹni tó ṣe nínú ayé àdìbáyìí kò wá ní káàfìrì ni òun ti ẹ nídìí àwọn ìdájọ́ kan tí ọkọ̀ gbọ́dọ̀ sáájú náà kò tó ó ní àwọn tẹ́yàn fi ń mọ̀ bọ́lẹ̀ èyàn kó sí kọ́tọ̀ àbí òkó sí kọ́tọ̀ ní ṣẹ̀ríà kéèsẹ̀ kọ́tọ̀ Yorùbá pé àṣìṣe kéèsà ìṣẹ́ tó gbé sílá káyà ara ti ẹ àbí àṣìṣe lọ́dọ̀ Yorùbá àṣìṣe nù ṣẹ̀ríà kí ni mọ̀ lọ́hìrù kọ́tọ̀ nínú ṣẹ̀ríà ìlànà sọ fún yín pé kéèyàn mọ̀ nǹkan lórí ka òtúmọ̀ sí pé kẹ́ mọ̀ tẹ̀tù bí ikú ẹ̀ mọ̀ àwọn olùmọ̀ ní ọ̀lẹ́ nínú ẹ̀ ó ní anisiyan wàláhù mazọ́hírù òun náà láwọn mazọ́hírù ẹ̀ kí ni ṣẹ̀ríà kí láwọn nǹkan tí ṣẹ̀ríà gbé kalẹ̀ táàfù mọ̀ pé nisiyan lọ́sẹ̀lẹ̀ síyàn iṣẹ́ àwọn olùmọ́ni nínú ẹ̀ ó ní al-ikrah ìjẹni nípa òun náà láwọn mazọ́hírù tí ẹ̀ nínú ẹ̀ ó ní al-jahlu òun náà mazọ́hírù ẹ̀ nínú ẹ̀ ó ní at òun náà ní àwọn mọ̀sọ́hírù ẹ̀ nínú ẹ̀ ó ní al-aqlu wal-junun ṣe kèrè pọ́ ya wèrè àbáyàn ọmọ yí pé ní ẹ̀bá mẹ́pẹ̀ yẹn kéfèrè ẹ̀tùn ẹwò làkáyẹ ṣe kèrè pọ́ ya wèrè nígbà tọ́sọ́ torí pé rufi'atil nínú àwọn tó ti gbé ìgbésókè tàì ní máa kọǹkà fún ni wèrè wà wọ́n bá yá wèrè nígbà tó sọ̀rọ̀ yẹn ọ̀n bá yá wèrè àtàkọ́lọ́ lẹ́kọ̀ọ́ lè yá wèrè lásìkò yẹn so ó nídi kéèyàn wu àwọn nǹkan yẹn bínibíní kò yí báyìí nìtìyìn so ilé tó yẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbáàbù lónìí wọn wò mọ́ tí wọ́n ti ẹmọ̀ ń gbónú jẹ́ ti kéwú ẹ̀ gbónú ti mọ̀ tá ń kọ́ ẹ tó fi ń gbé sàrí gẹ́ti gẹ̀fẹ̀ láwọn èèyàn lọ́wọ́ tó

ìmọ̀ àwa mùsùlùmí ìmọ̀ kanga pé ó kún rẹ́rẹ́ gan alkùnránù ma sọ àwọn ìtàn àwọn tó ti sáájú wa fún wa nígbàtí wọn àti ìbí àwọn baba ńlá baba wa àdẹ̀mà dítẹ̀lì wọn ẹwọ bá ṣe màtán bí kọ̀rọ̀ ní ìsìn ẹwọ bá

kíní wa ẹ̀tí ọ̀nà sáà ọ kọjá sẹ̀mí wa tá ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí ó tó tayọ bọ́ sí sẹ̀mí tó ti kọjá sẹ́yìn wa àti sẹ̀mí tí ó padà tó mọ́ sẹ́rẹ̀ nígbàtà àbá símọ́ gbogbo ẹ̀ pálátá ni àwa mùsùlùmí ní mọ̀ parẹ̀ kódà tí ó sẹ̀rẹ̀ ní sàárè tí ó sẹ̀rẹ̀ lọ́jọ́ gbé kìyàmà àbí ṣe lè báyìí ẹwọ bọ́nà balikira ti sàlàyé fún wa ní fọ̀súwẹ́wẹ́ àti àwọn ìtàn bọ́nà balikira ti wá líǹkì ìtàn ń líǹkì ẹ̀ papọ̀ lásìkò gbẹ̀yàyé Yájúj àti Májúj síwájú fẹ́ típa nẹ́bì dìde ni Ọlọ́run sí ìrìn lè ti tẹ̀yẹ ó sì sọ́sọ́wọ́ tó fi dídí ọjọ́ ìgbèjà kìyàmà yìí àwọn àmì ìgbẹ̀yìn ayé ẹwù bí tẹ̀yẹ ṣe so ilé túnmọ̀ sí pé Qur'an látọ̀dọ̀ Ọlọ́run bá ló Islam dẹ̀ ní ẹ̀sìn tó ẹ́sìn pé Mùsùlùmí ni ẹni tó lẹ́kọ̀ọ́ jùlọ ẹni tó nímọ̀ jùlọ náà lẹ́yìn lẹ́yìn kátẹ̀síwájú lórí ayà náà àdítùnú wá à àdítùnú wá sùfún sàmáyà ni ẹ àdítùn yẹ gúngẹ àmẹ́bí tí ó ní ṣe pẹ̀lú ìtàn Yájúj àti Májúj ó náà ni mo ti sọ́ra mọ́ra ti yẹ́ yẹn so ibá ní sí inṣàlọ́ ta'ala ó ṣeéṣe bẹ́yà tí a bá ń sọ̀rọ̀ nípa tàbá débi àwọn àyà tó sọ̀rọ̀ nípa àwọn àṣírọ́tù sáà àbí tó sọ̀rọ̀ nípa nùzúlù Ìsá tó yíba ní sí so kí a mẹ́nubà hadithu yẹn ní ìfọ́síwẹ́ ní kùnlẹ́kùnrẹ́rẹ́ hadithu yẹn gùn gan hadithu yẹn gùn gan tó yíba ní sí na mẹjá tẹ̀síwájú lórí tafsiru àyà tí a ń bá lọ so àyà ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́jìndín ní ọgọ́rùn-ún òun náà ni a ṣì tẹ̀síwájú lónìí verse 98 bismillah أعوذ بالله من الشيطان الرجيم قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا نعم قال هذا رحمة من ربي ذو القرنين عليه الصلاة والسلام bàtí mo ló alayhi salatu wassalam kó lórúkọ ní ìlọ́sẹ̀ tó lọ ẹnìkan wá ní a síbẹ̀ ní ìsànlẹ́bí ọlọ́run ní bẹ́ẹ̀ ni èyàn máa ń ṣe bá yìí yìí ṣùgbọ́n àwọn ẹni rí báyìí bí Luqman bí Zulqarnain bí Khadiru àtàwọn tó jọ bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ lọ ìyẹ́mọ́ sí alayhi salatu wassalam ìyẹ́mọ́ sí bẹ́ẹ̀ fún wọn ṣe bá yìí yìí so eré báyìí sí ní minhaji salaf nínú àwọn salaf ló wà pé àwọn salaf a fún wọn ṣe bá yìí sí náà Dhulqarnayn alayhi salatu wassalam nígbà tó parí iṣẹ́ ìtàn iṣẹ́ ńlá yìí àbáàrí pé iṣẹ́ ńlá ni a sọ pé Dhulqarnayn wọn àlàfo tí ń bẹ láàrin òkè méjèèjì àbí a ní lẹ́yìn rẹ̀ mélòó alọ́wọ̀n sí alọ́wọ̀n sí 100 farsakh àbí lẹ́yìn rẹ̀ ọwá gbẹ́kòtò ilé ìtọ́ ẹgbùn wọn gbẹ́ títà fi kan ní kòtò yẹn sì fẹ̀ ní 50 parsec àbí lẹ́yìn ẹ̀nà abẹ́rẹ̀ sí ma odi ńláńlá tó ní agbára débi pé bí àwọn ẹ̀dá ìṣe lágbára tó títí di àsìkò tọ́lọ̀wọ̀n bá ní kẹlẹ́ òní wọ́n jáde wọn lè jẹ́ tán tó bá ti ń jẹ́ tó bá ti kù díẹ̀ kan jẹ́ tán báyìí wọ́n tún padà wọ́n ní ẹjá jẹ́ ọ̀dọ̀lá ibi jíṣẹ́ ìtóbidé wọn ní rí já kò yíba ní sí iṣẹ́ ńlá ni wàlláhì iṣẹ́ ńlá pátápátá gbáà ni gbàtí fún kọ̀ọ̀lẹ́ ní parí iṣẹ́ yìí ó wá dúró sí etí odi tó mọ̀dí wọn yìí ó wá ní hadha qala hadha rahmatun min rabbi ó wá sọ wípé eléyìí o ìkẹ́ni látọ̀dọ̀ Ọlọ́run bá wá ìkẹ́ni léyìí jẹ́ min rabbi látọ̀dọ̀ Ọlọ́run bá mi eléyìí báyìí túmọ̀ sí pé Dhul-Qarnayn ó ń dúpẹ́ fọ́nà ọba lórí iṣẹ́ náà ẹmẹ̀ kí yẹn parí iṣẹ́ tán kó wá ní ha iṣẹ́ ìwé tóbi tó yìí ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run wá ní o ó túnmọ̀ sí pé ẹni tó dá Ọlọ́run ọba pẹ̀lú kéèsì ẹni jẹ́ parí iṣẹ́ tó pé àá àbàwà náà kọ́mpìnì wa àwọn iṣẹ́ tá ní lágbára kọ báwọ̀ bá mẹ́rí ẹ̀ta

ẹni tí ọ̀dọ́ náà ọba mọ̀ ní ṣe rà ní sí Zulqarnain ìgbà tó parí iṣẹ́ yìí bí iṣẹ́ yìí ṣe tóbi tó wallahi iṣẹ́ ńlá ni iṣẹ́ ńlá pátápátá gbà ní tó jẹ́ sí pé kò sẹ́ni náà tó tún ṣe rú ẹ̀mọ́ lẹ́yìn Zulqarnain kò sẹ́ni náà tó tún ṣe rú ẹ̀mọ́ irú àwọn project tó lágbára tó báyìí

níwájú ọlọ́run ọba yí pé òun jẹ́ni tí ò lágbára lórí nǹkankan so ọlọ́run ọba ló ní kàpá lórí gbogbo nǹkan ló fi ń fi iṣẹ́ yẹn ti sí ọ̀dọ̀ ọlọ́run ọba pé rahma ọlọ́run ọba ni tí ó ní tí àdéhùn ọlọ́run bá àwọn tó bá ti wá dé òun náà ni àdéhùn ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà tádéhùn yẹn bá ti dé tásìkò gbẹ̀yìn ayé bá ti dé ja'alahu dakka ọlọ́run wá sọ gbogbo kìíní yóò sọ di ilẹ̀ tó lẹ́bù fúnra ọlọ́run ọba ọlọ́run ó ṣe tẹ́síwíyà rẹ̀ ọlọ́run yóò tẹ ibi tó ga yẹn tó mọ́ tó ga dí in tó ga tó mọ́ díwọ̀n yẹn ọlọ́wọ́ bọ́ sọ di dàkà ọlọ́wọ́ sọ di tí ó tẹ́ pẹ́ẹrẹsẹ́ tó ẹ́sì pé àwọn jù jọ mọ́ sí gíní wọ́n wà láǹfààní àti jáde sórí ilẹ̀ ayé ń gbà yẹn nítorí àdéhùn ọlọ́wọ́

eléyìí báyìí jẹ́ ìṣesí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ aláṣẹ alágbára tí wọ́n jẹ́ ẹni òdodo tó jẹ́ olùdúpẹ́ fọ́lọ́wọ́n bá wọ́n jẹ́ olùdúpẹ́ fọ́lọ́wọ́n bá lórí ìmá fi wọ́n ṣe kò ń gẹ́ dáadáa lórí ilẹ̀ wọ́n mọ̀ dúpẹ́ fọ́lọ́wọ́n bá a lẹ́yìn eléyìí báyìí àwọn àyà tó tẹ̀lé àwọn àyà tí ọlọ́run bá lè gásí sọ̀rọ̀ nípa àwọn àwálú yaumil qiyama àwọn àwárìrì tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ ìgbẹ̀dẹ̀ qiyama ló tẹ̀lé nítorí pé ọlọ́run bá lè jẹ́lá ó ti sọ̀rọ̀ ayé ọsọ̀tàn rẹ̀ débi tí débi ìṣẹ̀lẹ̀ ńláńlá tí ó ṣẹlẹ̀ nígbàtí òpin ayé bá fẹ́ dé tíṣẹ̀lẹ̀ yẹn bá ti wá ṣẹlẹ̀ táyé bá ti tán kí lọ́kàn jẹmáà ó kọjọ́ gbé al-qiyāmah kẹlìbàmù pọ́nà ọba àlékiọlá ọba tó mọ̀ ọ̀rọ̀ sọ ni torí táyé bá ti tán kí lọ́kàn al-qiyāmah lọ́kàn yẹn ọlọ́run ọba àlékiọlá wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ al-qiyāmah báyìí tó yẹ bá ní sí yìí àwọn kí ni ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ gbé ní àsìkò ọjọ́ gbé al-qiyāmah ọlọ́run wa sọ yóò sàlàyé ẹ̀ ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ ẹjá sáré gbéyẹ̀wò àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú tàn Dhul-Qarnayn ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ wọ́n ni pé anna tamkina fil ardi ni'matun yahabuha Allahu subhanahu wa ta'ala ala man yasha'u min ibadihi ká fi ẹsẹ̀ yẹn rinlẹ̀ lórí ilẹ̀ ká gbáyẹ̀ láyé fi ká àwọn èèyàn tí wọ́n wà lórí ilẹ̀ ní ìkẹ́ni pẹ́sí ọlọ́wọ́n bá mi ọlọ́wọ́n a máa fún ẹni tó bá wù nínú àwọn ẹrù ẹni ẹni pé kìí sí gbogbo èèyàn ọlọ́wọ́n bá lè kí lámọ́ ìfún ọlọ́wọ́ bá àlejẹ́lá náà fi ó fi Yusuf rílẹ̀ àríẹ́kọ́ ni lórí ilẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdánwò ìkẹ́ ọlọ́wọ́ bá ní pọ́lọ́wọ́ makana Yusuf lórí ilẹ̀ ẹjọ́ ọ̀rọ̀ sáma ní àdéhùn ọlọ́wọ́ bá náà sì ni wípé àwa náà ọlọ́wọ́ bá àlejẹ́lá makana àwa náà láti fi wá rinlẹ̀ lórí ilẹ̀ láti gbà wá láàyè láti fi tí a ma pàṣẹ táṣẹ ó sì ma múlẹ̀ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tí ọlọ́wọ́ bá ní kẹ́lẹ́ gbé kalẹ̀ tá bá ti tẹ̀lé mẹ́jẹ̀mú náà nǹkan yóò sì ma rọrùn fún wa وعد الله الذين آمنوا منكم ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي تضالهم ولا يبدلن من بعد أمني من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ bá ní kẹlá sí àdéhùn wà káà na wa'du rabbi haqqan tẹ́sìmọ̀kádé ọlọ́wọ́ bá òdodo ni

tí wọ́n ma kọntrólẹ̀ kàmọ́sítà ọ̀lẹ́fàlẹ̀ dínà mi kọ́blìhì ẹgbẹ́ bá máa bá àríkáyẹ ṣe fún Dhul-Qarnayn ẹgbẹ́ bá máa bá àríkáyẹ ṣe fún anábi Yusuf ẹgbẹ́ bá máa bá àríkáyẹ ṣe fún gbogbo anábi Ọlọ́run wa wa ala ra'sihim nabiyyuna Muhammadin nabiyyuna Muhammadin sallallahu alaihi wasallam anábi wa Muhammad Ọlọ́run bá àríkẹ́ lámà kánà lórí ilẹ̀ abẹ́ẹ̀kọ́ ni kódà maka anábi padà gba maka padà lọ́wọ́ àwọn kèfèrí àbí àti Madina àti Maka kọwa tó mọ́ lórí bẹ̀yẹn nìkan wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ ló tọ́pọ̀ àwọn khulafa'u annabi ọlọ́pàá àríkílá makana wọn lórí rẹ̀ kama stakhlafa alladhina min qablihim wala yumakkinanna lahum Ọlọ́run bá ní lẹ́yìn ìbẹ̀rù tí ń bẹ fún yín tẹ́ẹ̀rẹ́ sí yín ṣe dáadáa Ọlọ́run ó fi ìpayàbalẹ̀ rọ́pò rẹ̀ fún yín ẹwà déhùn yóò fi wásàrí lórí ilẹ̀ ẹ̀sìn wa táa yọ́nú sí yọ́gbà aláyè ká mọ̀ rí sí pẹ̀lú ọ̀rọ̀ tààrù ní níwá mọ́ wọ́n bí ẹnìkan dá tí ọmọ ẹ̀nà yòkòtò rẹ̀ lọ sókè ọ̀dárùn gbà sí láì ṣe wèrè wàláì orí àwọn èèyàn dàrú gẹ̀rà mo fọ́nà wà gbà orí àwọn èèyàn dàrú gẹ̀rà kéèyàn ha ọlọ́wọ́ bá wọn àwùjọ yìí wọ́n wá bí wọn lọ́wọ́ wọ́n sì ti rí wàláì àbíkọ́lọ́ ń sa lọ́wọ́ ni ah Nàìjíríà lọ́gbọ́ láti gbọ́dáwà ìfà wallahi ìmúkọ́lọ̀ wà búra nàìjíríà ọ̀rọ̀gbọ́ rárá irú ẹ̀ mọ́fẹ́ ṣẹlẹ̀ ojoojúmọ́ nìkan wọ́n sí owó là ń jẹ nísìn owó wallahi àánú ọlọ́run iná nìkan tó kùtà jẹ wà ilá ó lágbára wà bá àbíkẹ́ ẹ̀yìn tẹ́gbówó léwé ẹ̀ẹ̀dẹ́ ẹ̀ẹ́jẹ́ sí rúbá wọn èèyàn ọlọ́wọ́ta àrùbá nǹkan ma ń yàn ọlọ́hì láàbí àwọn ìkátà àdẹ́ ń ṣe jí ń kó àjọwà náà ni kéèsò òun nìkan pọ̀ gan gbogbo àwọn fi ọlọ́wọ́n bá táà kó gbajúgbò yìí àwọn fi ọlọ́wọ́n bá kí a máa jẹ àwọn èèyàn níyà nítorí pé wọ́n nígbàgbọ́ الذي له ملك السماوات والأرض سبحان الله kí ẹ máa jí àwọn èèyàn torí pé ń sẹ́sìn ẹ̀bọ́ wọ́n ni sísà kẹ́ẹ̀ẹ̀sẹ̀ gba Islam ọmọ wa ní kó gba súnnà mọ́ Islam ọmọ wa sàánú ẹ̀ àwọn mẹ̀lẹ́bí rẹ̀ wá ń gbógun ti wọ́n ní kọ̀sẹ́ni tó ṣe rí rẹ̀ ní fámílì àwọn rí àbíkàtà sọ́nà kan wọ́n ní kọ̀sẹ́ ẹni tó ṣe irú eléyìí nínú family àti wọ́n ní pé eléyìí bú ní family ọmọ láti a to z ọlọ́wọ́n bá alẹ́kẹ́lá wáyé lérí ilé kan bẹ̀ wọ́n bínú ẹ̀ wọ́n láwọn nígbà kẹsẹ̀ rí láàrin àwọn èyàn sí máa ń pé gọ̀ yọba sí láà pé gbọ́n èyàn pé gọ̀ fún èyàn sí máa ń pé gọ̀ fún èyàn sọ pé èyàn tó fẹ́ tó ń fẹ́ rìn lànà tó yọ nínú tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí ẹlókùnrin tí ó gbìgbà ṣe bí tí bá jẹ́ wá ń sẹ̀ lọ́dọ̀ àwọn kèfèrí ṣe pé ó yẹ kó síyàn lè mọ̀ níwọ̀nba ibi tó yẹ kó ti síyàn lè mọ̀ jù láyé òní ibi tó bá ti bá tún sẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí wàláhì ibi tó ti yẹ kó síyàn lè mọ̀ jù ní ẹ̀dẹ́ ti mọ̀ pé orí àwọn èèyàn dàrú gẹ́lá òjò wáyé wàláhì àbíkọ́nà ọba kó sàánú wọn ni so ó kálukú kan wá ń ṣe rádaràdá káàkiri kálukú wá ń ṣe rádaràdá káàkiri gbogbo àwọn tó bá tó wá jàjà tọ́lọ́wọ́ bá tó wá sàánú tó bá tó wá ní àwọn fẹ́ sí àwọn yóò ti wọn tó ọlọ́wọ́ bó sàánú wa gbogbo ilé tí ń ṣẹlẹ̀ sí wa iná ọlọ́wọ́ bá ní fẹ́ sí tán láti wa wa láyé ṣìkú nà bí ṣe à ẹ máa sin èmi ọlọ́ọ̀bá ẹ máa ṣẹbọ tẹ́ẹ̀ bá ti ń sin èmi ọlọ́ọ̀bá tẹ́ẹ̀ ṣẹbọ ó ti parí ṣe bá ní sí yìí so ọlọ́ọ̀bá ní kí ní máa ń fẹ̀sẹ̀ rìn ẹ̀rí ẹ̀rí rílẹ̀ so ilé ìbáyé jẹ́ kọ́gbà pé <coughs> nínú ẹ̀kọ́ ta rí kọ́mẹ̀ ni pé ọlọ́ọ̀bá náà fi àwọn tó bá wù nínú àwọn ẹ̀dú rẹ̀ a máa gbà wọ́n láyé lórí ilẹ̀ nínú ẹ̀kọ́ ta tó rí mẹ́ òun náà ni pé annasayra fil ardi لإحقاق الحق وإنقال الباطل من صفات من صفات المؤمنين الصادقين كما سيراج لوري له كما كاكي لوري له لإحقاق الحق nítorí àti fi òdodo lọ́lẹ̀ nítorí àti tan òdodo ká nítorí àti jẹ́ kí òdodo kó di òdodo nínú ìgbésí ayé àwọn èèyàn wà ìbẹ̀kọ́lì ìbáfẹ́ àti láti ba ìbàjẹ́ jẹ́ láti gbógun ti ìbàjẹ́ min sifati al-mu'minina as-sadiqin nínú ìròyìn àwọn ẹni rere tó jẹ́ olódodo ló wà àwọn ẹni rere lẹ́yìn tán bá mọ̀nà tán tán sì kọ́ kan káàkiri gbogbo ayé ló jẹ́ sí pé àfáwà Muhammad Abdul Wahhab kan tí ó sọ fún wa láti ma wọ́n ni alákọ̀ọ́kọ́ al-ilmu ẹlẹ́kejì al'amalu bihi ẹlẹ́kẹta ad-da'watu ilayhi ẹlẹ́kẹrin ni as-sabru 'ala al-adha fihi so ad-da'watu ilayhi òun náà ni as-sayru fil ardi bi ihqaq al-haqqi wa ibtal al-batil kama káàkiri lórí ilẹ̀ nítorí àti fi òdodo rinlẹ̀ fún àwọn èèyàn àti nítorí àti ba ìbàjẹ́jẹ́ nínú ìyàwó ẹni lọ́wà àwọn ìrìn àjò tá máa ń rìn lórí ilẹ̀ ó póríṣìíríṣìí alákọ̀ọ́kọ́ òun náà ni ìrìn àjò láti wá ìmọ̀ lọ ìrìn àjò láti wá ìmọ̀ eré láti sàlàyé fún wa nínú níbi bẹ́ẹ̀ náà ni ànábì Musa àti Yusha ìrìnàjò obama lọ nìyẹn àríẹ̀kọ́ ni ìrìnàjò ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìrìnàjò wípé a ti wá rí mọ̀tán afẹ́tàn ìmọ̀ náà ká òun náà ni irú ìrìnàjò tí afáwọn dúrkọ̀rọ̀ ní ìṣe náà ni as fil ardi lil-itti'am kíyàn máa rìn káàkiri lórí ṣe ọlọ́run bá ríkí lábẹ́ pẹ̀wá sí ilé lọ́nà ọ̀pọ̀wọ́n kul síru fil ardi fanzuru kayfa kana aqibatu al-mujrimin ọlọ́ni rẹ̀ anẹ́bì sọ fún ẹgbẹ́ síru fil ardi ọlọ́ni ẹ̀rìn lọ lórí ilẹ̀ ẹ̀nà yẹ́ká ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn ẹ lọ wo ìgbẹ̀yìn àwọn tí wọ́n ṣàbòsí ọlọ́run ti ṣe wọ́n ṣe bá téèyàn bá rìn dáadáa èyàn kọjá níbi àwọn àwọn àwọn ìletò kan lónìí tó ẹ́sì àwọn kan tọ́ ọlọ́run bá pa wọ́n rún síbẹ̀ ni láti ìgbà yẹn títí di ìsìn kankan ò lè dúró mẹ́yẹn mọ́ àbí anábi sọ́lọ́lọ́ sọ́lọ́ àwọn sọ fáwọn sọ̀hábà pé tẹ́ bá ti kọjá níbi àwọn ìlú tó yẹ́ sí pé ọlọ́run bá pàwọn ará àbẹ̀rún ẹ má dúró ẹ tẹsẹ̀ má rí ohun torí bí ọlọ́run bá ń bẹ́ẹ̀ yẹn tẹ́kọ́wọ́n sábà má rìn kọjá nínú àwọn ìlú bẹ́ẹ̀ tó sì rí àwọn pé ah, ọlọ́run ti pàwọn ará bí rẹ̀ ń bẹ láyé títí dì sí náà àìrìjìnà lèyàn rábùkú ọ̀kẹ́ lèyàn rábùkú ọ̀kẹ́rẹ́ ìrìn àjò kíyàn sí wà sí fẹ́mi ara rẹ̀ nìyẹn tíyàn bá ń rìn dáadáa tíyàn bá rìn dáadáa wàlọ́hì èyí ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ nínú àwọn tọ́nà wọn bá dá tí ọmọ jẹ́ wà sí fún yàn eré náà pè ní ìrìn àjò asáfàrúlì ìtìyàn ìrìn àjò ẹni tó sí ìrìn àjò nítorí pé kí ó lè bá ìwà sí fẹ́mi ara rẹ̀ nínú àwọn arìnrìn àjò tí ń bẹ òun náà ni kíyàn sí ìrìn àjò lórí ilẹ̀ nítorí pé èyàn fẹ́ gbé ẹ̀sìn yẹn sá kúrò níbi tí ayò ti gba àyàn láti sẹ̀sìn lọ síbi tí kíni o lọ síbi táyé alhijra alhijra òun náà ni ká kúrò lù kan táyò ti gba wá láti sẹ̀sìn káwá dáadáa wájìb ló jẹ́ ìrìn àjò ọ̀rọ̀ ya ni so ibá nìsì so a qul ya ibadi inna ardi wasi'a fa iyaya fa'budun àbí ọlọ́rin àtẹ́bì sọ báwọn ẹrù wípé inna ardi wasi'a èmi ọlọ́run bá dálẹ̀ tọ́fẹ̀ kéje nítorí nkẹ́kẹ́ nítorí pé tẹ́ àyẹ̀wà gbà yẹn láti ìsẹ̀sí ìdìkẹ́ lọ́bọ̀ ni kò sẹ́ sí ìsọ́rẹ̀ tó dàjá jẹ́ ìlú tí wà táà wà ẹ̀wọ́n yẹlé ibú mẹ́ ni ẹ̀yọ́ sí lọ́dún náà ti yẹlé ibú ẹ̀lú olówó mẹ́tò ni ọ̀wà onírin ẹsẹ̀ àbí kí ló lọ́dún ẹsẹ̀ fún ọ sí orin ni kò yí báyìí sí orin ni ọlọ́wọ́ bá ní ilé ní ọlọ́wọ́ bá fẹ́ o ṣe rí kọ́bárù mẹ́yẹn tọ́nà bá fún wa nínú pẹ́lú ọlọ́wọ́ bá fẹ́

àwọn gẹ́gẹ́gẹ́ àwọn mẹ́lẹ́ka pa wọn lórí pé wọ́n ń sàbò sí fẹ́mi ara wọn ni tó bá jíbẹ̀rẹ̀ kí a máa náà bá wọn bí wọ́n lè pé à ipò lẹ́wà nígbàtẹ̀ wà ní ẹgbẹ̀ tẹ́ ìfẹ́ náà bá ṣe ni kúnnà mustad'afina ni wá lórí ilẹ̀ ní ni àwọn alágbára ni wọ́n ni mi nínú àwọn ẹ̀kọ́ tàrí kọ́ nínú ìtàn Zulkarni o náà ni pé al-ihsanu ila al-mustaqimin al-muqsitin ká máa ṣe dáadáa sí àwọn tó máa dúró dé lórí ẹ̀sìn tó wọ́n jẹ́ onídọ́gbandọ́gba tán dúró déédé lórí ẹ̀sìn wọn ká máa ṣe dáadáa sí wọn bákanáà kama ràn wọ́n lọ́wọ́ wal amalu ala ma yajhaluhum yazdaduna istiqamatan wa fadla kama ràn wọ́n lọ́wọ́ lórí gbogbo tí ó bá mú wọn láti máa lékún ní ìdúróṣinṣin lórí ẹ̀sìn sí àti nǹkan tí ó máa mú wọn lékún ní ọlá tí ó máa mú wọn lékún ní ìbádà tó fi máa pọ̀ ní ọlá lọ́dọ̀ kí ẹ máa ṣe fún wọn tàbárí àwọn tán dúró dédé báyìí tó ń ṣẹ̀sìn dáadáa ká gbìyànjú láti ràn wọ́n lọ́wọ́ láti rí láti rí dáadáa wọn yẹn ìdúró dédé wọn yẹn láti jẹ́ kan ríṣe sí káàmà ma wá wọn na bú wọn ṣe ní ríṣe mọ́ ẹjọ́ ọ̀làdán tó bá rí ọmọ ìkánà ọmọ rẹ tó lóun fẹ́ lo hijab sọ fún pé lọ fẹ́ tọ́bá ah. ti dọ́lá ìlú ọlọ́bọ̀ ọ̀rọ̀ lọ́jà sí rí ní àwọn ọmọ mi à kéde yàn máa gbógun wọ́n kò yí ní sí àwọn tàà bá rí tó bá jẹ́ tó dúró nínú ẹ̀sìn a ràn lọ́wọ́ a máa ṣe dáadáa sí wọn nítorí àfijẹ́ kan lè máa dúró dédé sí nítorí kan lè máa ní ọlá sí lọ́dọ̀ yíra ní sí ìtàn Dhul-Qarnayn òun náà ni pé anna min sifati al-hukkam al-adilun anna min sifati al-hukkam al-adilin rad'u adh-dhalimina an dhulmihim nínú ìròyìn àwọn tí wọ́n jẹ́ aláṣẹ tán jẹ́ onídéédé òun ni wípé kán lo agbára wọn láti kọ bí àwọn alábòsí kán máa rábòsí se kán lo agbára wọn láti kọdí kí àbòsí mọ́ mọ́sẹ̀lẹ̀ lórí ilẹ̀ láti kọdí kí àwọn alábòsí má rábòsí kò se fáwọn tó mẹ́sà bòsí mú ṣe rà ìrìsì wọ́n gbọ́dọ̀ sápá wọn láti jẹ́ kí nìkan bá ikú ṣẹlẹ̀ ẹgẹ́ bí vilcorn ní ṣeṣe tó ran àwọn èèyàn lọ́wọ́ láti má jẹ́ kí àwọn júù jàti màjúù kan ṣe kí ni kọ́dọ̀dọ̀ wọn nínú àwọn ẹ̀kọ́ta ríkọ́ nínú tàn vilkor ní bákanáà ó di mélòó báyẹ̀ ẹlẹ́kàrún lẹ́sọ̀ yìí ó ní pé kí a ran àwọn èèyàn lọ́wọ́ àwọn al-muhtajun ẹ́ kí a máa ràn wọ́n lọ́wọ́ lórí àti gbọ́ bùkátà wọn tí wọ́n fẹ́ kíyàn bá wọn gbọ́ káràn wọn lọ́wọ́ ká bá wọn díyà rẹ̀ eléyìí sì ní min ma'alimi al-khalqi al-karim nínú àwọn tàbí ma ń dá àwọn ẹ̀dá àwọn èèyàn tí wọ́n jẹ́ olùtọrẹ tí wọ́n jẹ́ èèyàn gidi tí táwọn fi ń dá wọn mọ̀ pé wọ́n máa ń àwọn aláìní lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ aláìní wọ́n ràn lọ́wọ́ nítorí àti jẹ́ kí èròǹgbà rẹ̀ tó fẹ́ ṣe yẹ tí ò lágbára ti ṣe yẹ ó wà ràn lọ́wọ́ tí èròǹgbà yẹ fi ṣe ṣe àìmẹ́yẹ yẹn lónìí ló yẹ sí pé ó ní tó dá tó lè fi sàlúmẹ̀ inú ìròyìn táàmọ́ bí ma àwọn ẹni rẹ̀ àwọn tó dáa ní pé wọ́n rán àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ láti lè rí èròǹgbà wọn yẹn láti lè rí ṣe ìpinnu wọn yẹn láti rí ṣe òní bá ilé ṣe ọ̀pọ̀ èèyàn ní bẹ́lónì tó ẹ́sì pé ọlọ́run bá bùn ní làákàyè gan orí ẹ̀ jí làákàyè jí pépé gan tó yẹ sí pé tẹ́ ẹ bá fi ràn lọ́wọ́ láti lọ kọ́ ẹ̀kọ́ yóò ṣe àǹfàní fún àdìhúnmọ̀ yìí débi wípé àǹfàní tàdìhúnmọ̀ yóò ṣe lára rẹ̀ àǹfàní tí ò lóǹkà ní wàlọ́ì ibi tọ́nà wọn bá lè gẹ́lá fún ní lákàìdé ọ̀pọ̀lọpọ̀ genius ń bẹ o genius ni wọ́n tó ẹ́sì ọlọ́wọ́n bá dá wọn pẹ̀lú kí lákàì wọ́n sì ń wéṣì láwùjọ wáyé àwọ̀lọ́yì ah, ah, ẹkún àlúmọ̀ ìmọ̀ ń pààyàn àwọn ìjọ tó máa ń ṣe báyìí tó ń pa àwọn onílàkàyè wọn wọ́n ní nítẹ̀síwájú wọ́n ní nítẹ̀síwájú wọ́n yẹ nínú ìròyìn àwọn ẹni rí àwọn ẹ̀dá gidi àwọn tán lápẹ́ lẹ́nu àwọn ẹ̀dá tán jẹ́ olùtọrẹ oníkọ́ ma rúra wọn bá lọ́wọ́ láti lè àtíìbù èmù wọn tó bá ní sí yìí bákan náà wọn wá ní máa bèèrè lọ́wọ́ wọn nígbàtọ́ fẹ́ ràn wọn lọ́wọ́ àwọn nǹkan tán mọ̀ agbára wọn ọ̀ká láti ṣe lọ́mọ̀ so eré báyìí àárí ẹ̀kọ́ yẹn kọ́ nínú tàn fírkọ̀rọ̀dẹ́yìn ẹ̀rígbégbà tó fẹ́ na àwọn ará ìlú yẹn lọ́wọ́ tó fẹ́ ma odidi àwọn Yájúj ẹ̀rígbé ó ti gíní ó ràn wọ́n lọ́wọ́ lórí báwo ni wọ́n ṣe rí nǹkan yẹn ṣe ẹwà wo àǹfààní kìíṣà àwọn ló sàǹfààní fún ma ó sàǹfààní fún gbogbo ayé ni títí di ọjọ́ tọ́nà ọba ilé kéré tí ó ní káwọn jáde so ní pé tó fẹ́ kàmọ̀ yí pé ó ní potential

ó ma ara kẹsàn tó ọlọ́wọ́ bá àríkẹ́ nìkan lè sọ ẹlẹ́sàn lórí nǹkan tó ṣe lórí tẹ́ tó ṣe tó fi jẹ́ sí pé ìgbà tí dúrúkọ ní ní ṣe nǹkan yẹn wọ́n sọ wípé àwọn fún dúrúkọ ní ní owó lórí àwọn ẹsẹ́ tó fẹ́ káwọn ṣe ó ti tó mi so ọ̀dọ̀ ọlọ́run ọba ni zirkọ̀ ní tí wọ́n kẹsàn nínú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà tààríkọ́ nínú tàn zirkọ̀ ní o wípé nínú tó hàn nínú ẹni o pé tó bá ṣe nǹkan wọ́n máa ṣe àfitì nǹkan yẹn sọ́dọ̀ ọlọ́run ọba pọ́nà ló ṣe torí wọ́n mọ̀ yí pé tọ́nà ọba àdékẹ́lọ́ ọba fẹ́ kí nǹkan yẹn ṣe ṣe agbára àwọn ọ̀ka gbogbo táwọn tó àti làákàyè táwọn lò látọ̀dọ̀ ọlọ́wọ̀n bá ní gbogbo ẹ ti wá ọlọ́wọ̀n bá gẹ́gẹ́ òun ló ṣiṣẹ́ yẹn ọlọ́wọ̀n bá lè kẹ́lákẹ̀ ló wọn gẹ́gẹ́ bí material láti gbé sẹ́yẹ̀ jáde ní wèé bá nìsí gbogbo tó bá wù kó ṣẹlẹ̀ wọ́n máa mọ̀ ipé látọ̀dọ̀ ọlọ́wọ̀n bá ló ti wá wọn kì

wọn ní jọra wọn lójú torí wọ́n mọ̀ yí pé kèésà wọn làwọn sí ọlọ́wọ̀n bá ló ṣe wọ́n mọ̀ ipọ́ lọ́wọ́n bá àlékẹ́lá ní kí n káyẹ ṣe ṣe tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá ní kú ṣe ṣe àwọn ò lè rí ṣe mélòó mélòó nǹkan tí yẹn ní ìkápá láti ṣe tó sì ní èròǹgbà láti ṣe tó dẹ̀ di ẹ̀mí ara ìlámùrì àmọ́ tí ọ̀pá àrí ṣe tọ́lọ̀mù bá ìgbà bíní títẹ́ dé bá ọlọ́run ní nǹkan yóò ṣe ṣe lọ́dọ̀ rẹ̀ ni àìnílà káyè ni kí ẹ máa gbọ́lá fáwọn òyìnbó pé wọ́n ṣe bàálù àwọn bà ní ìsìnrẹ́lá kẹ́kẹ́kẹ́kẹ́ ọlọ́run ẹ́ eh! ọlọ́run ẹ̀ ti sọ fún gbọ́lá fún alẹ́lẹ́ àlàmì ìrìnà à ọ̀rọ̀ tó yẹ tukutu ni ẹ̀ kéde tọ́lọ́run sọ ni ẹ́ torí pé yẹ́ ṣe plane náà gíní gíní pé àwọn bà ní ìsìnrẹ́lá ah! ah! àwọn wọ̀nyí mo gbẹ́dì fún wọn ẹlòmí ìfẹ́ ní gbé àwọn òyìnbó sí pọ̀ ọlọ́run wà láì ibi tẹ́lò ní ibi tó tutù dé wọ́n ni àà ah, èbó wọ́n sí èèyàn ẹ̀mí nìkan ọlọ́run fún wọn ẹ̀mí nìkan ọlọ́run fún wọn bọ́nà ọba lékẹ́lá bá yọ̀ndẹ̀ ẹ̀mí fún wọn ni àwọn òyìnbó ọba ti máa dáyẹ̀ kìí ṣe gbọ́ àwọn Áfíríkà náà àwa tí a sábà ta dúdú yìí wàláì àwa ta dúdú yìí èèmọ̀ ni wá nínú ìlú o wàláì inú ẹ̀bá dábí ti wa ó sọ̀wọ́ ẹgbẹ̀ láyé Áfíríkà káì àwọn tó tó kúkún Áfíríkà tó mọ àwọn tó mọ nílàkà ìrí ẹ̀ ẹwà àwọn Íjíptì ẹwà àwọn tó kúkún bí ti wọ́n bí àwọn Morocco bí àwọn Tunisia ẹjọ́ ọ̀nà sáàmà ìsìn àwọn bí Algeria gbogbo àwọn yíò wọ́n tún àwọn tún gbé pẹ́jà wa lọ tí ara wa ta dúdú yìí làkáyè wa náà bá wa dúdú bẹ́ẹ̀ ni honestly kàkàkàkà mo mọ́ a kà ní freedom ara ni a ní

indian africa ń kọjá lọ ní ní africa africa ìwọ̀n africa ní kọjá lọ yẹn kẹmọ̀ tí ló fríkì wọn níbi africa ń kọjá lọ kí ni ó special ní pé ìbò ń kọjá ẹ̀dàkùn ni ẹjọ́ ìlú because wọ́n ti jẹ́ kọ̀ wàláì wọ́n ti jẹ́ kó yé wa wípé àwọn wà inferior àwọn wà superior pé àwọn german kankan àwọn ni ẹjọ́ ìdájá láfẹ́ ìwọ̀n tí làkáyì wo oh, tí àti ìsẹ́tù ah, ah, rẹ̀ bí làkáyì náà dìí àfikọ́nà bá kó sàánú tó tí láyé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ń gbọ́lá fún àwọn èèyàn àgbọ́lá fún ọlọ́run ọba mọ. so ọba a máa fún a máa dẹ́gbẹ́ lómi sọ ah, eh, lẹ́yìn ọlọ́run àwọn ẹ̀kọ́ mẹ́yàn mọ́ sọ bẹ́ẹ̀ pé lẹ́yìn ọlọ́run àwọn òyìnbó ló tó kàn kí à wọ́n sọ àwọn àwọn ìsìnlẹ́lá àwọn òyìnbó wọ́n ti lọ́run wọ́n ti zekí níkan ohun so òun ni wípé gbogbo tó bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn èèyàn tó jẹ́ ní ọlọ́run àwọn òkí ń rí sí bàbàrà wípé báyà àwọn wáwà special àdún kankan wọ́n mọ́ ń fi nǹkan ẹ̀ ti sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ọba ló ṣe lé ìbáyìí àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ṣe bá nísìn ẹ̀rin bomi wọ́n ni hádà mi fọ́bùn rọ́bì ilé ìbáyìí ọlá ọlọ́wọ́bá ni ẹ má rò pé mi ni mo ṣe ṣe bá nísìn ọlọ́wọ́bá ló ní nǹkan wọ̀nyẹn tó gbogbo àwa náà ó yẹ kí yá mẹ́ pé núrù ìyàwó ẹni lọ́wà ṣe bá nísìn ká máa fi nǹkan ká máa fi gbogbo nǹkan tì sọ́dọ̀ ọlọ́wọ́bá ká mọ̀ pé ọlọ́wọ́bá ló ṣe ọlọ́wọ́bá ló ṣe ká dẹ̀ mọ́ dúpẹ́ fún ọlọ́wọ́bá nǹkan wọ̀nyí ṣe nísìn ṣe nínú àwọn ìròyìn àwọn ẹni lọ́wà náà mílẹ̀ ní àwọn ẹ̀kọ́ ilé tí a rí kọ́ nínú tan afáwà Dhul-Qarnayn ilé tó ẹ́sì pé ọlọ́run bá alìkẹ́ ọlá fẹ́ kí a jẹni tí yóò ma tẹ̀lé àwọn ẹ̀kọ́ wọ̀nyí kásì jẹni tí ó ma lo àwọn ẹ̀kọ́ náà so inṣáàlọ́ ta'ala bóyá aláǹfààní àti mú àyà kan sí so lẹ́yìn inṣáàlọ́ so àyà yìí ta fẹ́ mú ìyá lọ́lọ́run bá alìkẹ́ fi ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ní àwọn ìṣẹ̀lẹ̀ wárìrì tí ó ṣẹlẹ̀ náà tí bá ní sèyí tí ó abẹ́lọ́wà ní kíákọ́lù sàrọ̀ bísmìlá ونفخ بالسور فجمعناهم جمعا ọlọ́ọ̀bá àti Majuj ọlọ́run ni ọjọ́ tí Dhul-Qarnayn tó mọ odidi wọn yìí so ibá nìsìn ọlọ́run ni àwọn apákà wọn ọlọ́run ní àti àwọn apákejì wọn àsìwọ́lẹ̀ tó yẹ́ sí pé àwọn rò papọ̀ mọ́ra wọn wọ́n rò papọ̀ mọ́ra wọn láàrin ara wọn so ibá nìsìn lẹ́yìn tí Dhul-Qarnayn alayhi salatu salam tí ó fi odidi wọn tán so eléra yìí jẹ́ agbára ọlọ́ọ̀ba eléyìí sì jẹ́ ìrádà ọlọ́ọ̀ba wípé ọlọ́ọ̀ba ní kí láfẹ́ sí àwọn wọ̀nyí ma ojú kan àwọn tí wọ́n jọ wọn ní ẹ̀dá àwọn tí wọ́n jọ wọn níwà so kí wọ́n ma wà ní ojú kan láàrin ara wọn kí tí wọ́n mọ̀ rò papọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ kí ma bá ìsẹ̀mí wọn lọ kí tí ó fi di àsìkò tí ọlọ́run bá líkẹ́lá tí ó kádàrà kíkínikíni o kí wọ́n jáde sí àárín àwọn ẹ̀dá yòókù láti jẹ́ àlámà ìgbẹ̀yìn ayé ọlọ́run wa nufikha fi s ọlọ́run bá ní Israfil o ni malak ilé tó ń pé yóò fan fèrè yóò fan fèrè sínú ìwo yẹn ọlọ́run ní malak yìí Israfil yìí yóò fan fèrè yìí fàjàmáìnáhùn jama'a ọlọ́run ní a wá kó àwọn èèyàn jọ a kó àwọn èèyàn ní kíkójọ sí ojú kan náà lọ́jọ́ gbẹ̀dọ̀ kìyàmà eléyìí báyìí láti bí lọ́lọ́ ma rí kí láti bẹ̀rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀dọ̀ kìyàmà ẹ̀rí pé ìjọ tí ọjọ́ gbẹ̀dọ̀ kìyàmà bá fẹ́ tó kí nìkan tí ó ṣẹlẹ̀ Israfil ó fọn fèrè tí Israfil bá fọn fèrè gbogbo àwọn tó wà nù sàárè wọ́n bẹ̀rẹ̀ sí máa dìde ó bẹ̀rẹ̀ sí máa dìde òun lọ́wà nínú suratu Yasin ó sọ pé qalu man ba'athana min maqadina hadha ma wa'adana ar-rahman wa sadaqa al-mursalun tó bá di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa jáde nínú sàárè wọn àwọn tí wọ́n ti wá mọ̀ ipé lẹ́yìn ìjẹ́ nínú sàárè ìyà táwọn tó rán bá pàdé ìyà tó lágbára jìyà sàárè lọ ni ó máa sọ pé qalu man ba'athana min marqadina ayébítà sò sí òní marqad ayébítà sò sí ìtàlógbéwà dìde mẹ́ náà man ba'athana min marqadina hadha tàlógbéwà dìde kúrò nínú sàárè wa táà wà yìí kìrọ́à tafsiru kanu man ba'athana min marqadina hadha tàbí ń gbíwà dìde nínú sàárè wata wà yína wọ́n sọ pé ma wa'adana ar-rahman wa sadaqa al-mursalun ilé ìbáyé ni àdéhùn tí Ọlọ́run bá alékẹ́lá bá wá ṣe ipé òun gbíwà láti wá fún wa ní ìrọ̀pọ̀lọ̀ gbogbo wa dìde òdodo ni wọ́n sọ qalu man ba'athana min marqadina tààrẹ tó gbogbo wa dìde kú ònà sàárè wa yìí hadha ma wa'adana ar-rahmanu eléyìí ni àdéhùn tọ́nà ọba àríkẹ́ lábáwá ṣe ajá hadha yẹ papọ̀ mọ́ hadha ma wa'adana ar-rahmanu wa sadaqa tó ṣẹlẹ̀ sí wa yìí òun náà ni in tí ọlọ́run ọba ọba arrahman tó ṣe ládéhùn fún wa pé yóò ṣẹlẹ̀ sí wa wa sadaqal mursalun òdodo sì ní nǹkan tí àwọn òjíṣẹ́ ọlọ́run bá sọ na insha Allah ta'ala kí yá mọ́kànjú púpọ̀ insha Allah àwọn àyè kọ̀ọ̀kan tó túkù nítorí àsìkò ti lọ so a ma kán ma sí nínú àyà yìí tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àmọ́ àyà yìí lọ́lọ́wọ́ bá nígbà ti bẹ̀rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ìgbìdà kìyàmà sábẹ́lọ́wọ́ bá níkẹ́ ọlá kọ́lọ̀wọ̀n bá kí ó là wá lọ́jọ́ yìí abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀wọ̀n bá kó fi wá sínú àwọn ẹni fàyàbalẹ̀ lọ́jọ́ náà abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀wọ̀n bá àríkẹ́lá kó la àwọn mọ̀lẹ́bí wa kúrò níbi àwọn ìpayé keke tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ pẹ̀lú الحمد لله وكفى والصلاة والسلام على رسوله النبي المصطفى وعلى آله وصحبه والتابعين له بإحسان بعد ìbéèrè kan wá láti ọ̀dọ̀ àwọn ya wa wọ́n ní lẹ́yìn tó sálámẹ̀tàn wọ́n ní kájọ òyìnbó náà fi kọ́ láti ìbẹ̀rẹ̀ dé parí níbà mú sí ìbánẹ́bí sallallahu alaihi wasallam sí kí wọ́n ni torí pé ọ̀pọ̀lọpọ̀ wa àmọ̀rọ́kí so àmọ̀rọ́kí dáadáa so ilé ìbáyìí ọlọ́ọ̀bà ní kílọ́bà wa san ẹni tó kọ ìbéèrè yìí ọlọ́ọ̀bà ní kílọ́bà wa san wọ́n lẹ́sàn rí torí pé ojúṣe ńlá lélé ìbáyìí ojúṣe tó tóbi jù lẹ́yìn tawhid òun náà ní báwo la ṣe ń kírun so ó wá jẹ́ nǹkan tí a ó dójú tí yẹn púpọ̀ jù kí yẹn máa rún kí ṣe wá rí àìmọ́mà rún kí kìí ṣe nǹkan lójú tí àìmọ́bèèrè bóòlè ó sì mọ́ kí gẹ́gẹ́ lójú tí lálá ó nọ́mà kí yẹn máa rún kí torí pé almaru láyú ládà àlímà wọ́n àbí ẹni kankan ní olùmọ̀ so èyàn máa ń kọ náà ni kò yí sí láti ní pé ọmọ nǹkan ẹ̀tí ọ̀dásán torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn a wallahu alladhi akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́run bá ní gẹ́lá mú wa jáde láti inú kùn ya wa àmọ́ nǹkankan so ní fi jẹ́kọ̀ àfáà ní al-aslu fil insan al-jahala ìpìlọ́mẹ̀dẹ́ ènìyàn ní pé aláìmọ̀kan ni so kò sí nǹkan tó burú níbi kéèyàn máa ń ma nǹkan kò tí ìdí nǹkan lójú tí ní tó burú ni pé kéèyàn máa fẹ́ kọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe máa kójú máa tì mí pé ah, ẹ wá sọ kí mi ọmọ ọrún kí wọ́n sọ ah, kí èyàn ní màá kí láíláì ni ẹ̀ èyí nǹkan ló burú jù so àmọ́ ẹnu àsìkò tá ní ó kéré gan torí in tí wọ́n kọ yìí in tó dìdí àgbà bá àkàtà fi ṣe náà àṣíbọ̀ wà bẹ̀rẹ̀ ṣáàlá so tí orílẹ̀ àfáàgbà kan náà kọ tíra so tá dá orílẹ̀ tíra kọ lórí ẹ̀ kò sí àwọn àfáà súnnà kò sáwọn fòkọ̀ ha tí wọ́n kọ bí ẹ̀ sí ń kírùn sínú tíra fit but ẹni tó ṣe orílẹ̀ tíra kan tó ẹ́ pé ó dá orin òyìn ọlọ́tọ̀ wọn àdákọ̀kọ̀ máwọn masá ìlú so sheikh al-albani rahimahullahu ta'ala wani sifatu salati nabi sallallahu alaihi wasallam min at-takbiri ila at-taslim ìròyìn bá nabi sallallahu alaihi wasallam ṣe man kírun láti bi takbiratul ihram títí dé bi salama so di di tiran lani so a ama àsìkò tí a ní fún gan so inú kan tí ó wá tawalo bo nisin so kọlọ̀mọ́kọ́ bá sanwọ́lẹ́sàn rí oníkọ́ wọ́n ní nǹkan yìí yàtọ̀ fún ká máa sàlàyé ó nídi kí a máa sí hàyàn káwọn yẹn máa rí báyìí ó tọ́ sí wallahi ó nídi kí a máa sí hàyàn pé báyìí ló ṣe tó bá dé báyìí báyìí ló gbọ́dọ̀ ṣe yóò máa sí hàyàn kí ló fà tó fi nídi kí a máa sí hàyàn hadith wà ní sọ̀rọ̀ Bukhari tó yẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam dídí gorí mímbàrí nítorí nígbà gbàtàwà kírò tàwà bá anẹ́bìrì pé akírò tó ṣe mú kaba ihò ṣe rúbẹ̀rí anẹ́bì ni mo ṣe bẹ́ẹ̀ nítorí kẹ́lẹ̀ bá kọ́ ìrọ̀ kíkí lẹ́yìn mi ni kẹ́lẹ̀ bá rí dáadáa bí mo ṣe ń kírọ̀ so ó mi pé anẹ́bì fẹ́ kí wọ́n rí so kéèsì kẹtàgẹ̀ mọ́ sàlàyé lásán so kí ẹ a ó súnmọ́ kí kí padà kí program kan kó padà wáyé fún

sí àwọn ọ̀dọ́sáwà ní sìn so ó túnmọ̀ sí pé à program kó padà wáyé fún àwọn obìnrin so tún ó sàlàyé pé òní ṣe ń kírun tún ó dẹ̀ ṣe hàn wọ́n pẹ̀lú gbọ́nà ọba program ló sì padà wáyé fún àwọn atọkùnrin náà torí kò ní rọrùn láti kó wa papọ̀ tí ó bá ní sí program ó padà wáyé fáwọn ọkùnrin náà ẹ tí wọ́n so ẹwọ tíra Ahkamul Jana'iz náà Sheikh Al-Albani mọ̀kọ́dímà wọ́n ní àwọn ọmọ ìyá kan ni wọ́n kọ lẹ́tà sáwọn pé káwọn kọ tíra yẹn pé tó láwọn èèyàn mọ̀kú ẹ̀ àwọn èèyàn mọ̀ ìdájọ́ bí yẹn ṣe ń ṣe òkú bí yẹn ṣe ń sìn kú ẹ̀ ṣe gbẹ̀ wọ́n ní ìgbà táwọn ò tètè respond wọ́n tó wá kọ tíra míì wọ́n tó kọ lẹ́tà míì so ìgbà yẹn làwọn wá rí pé wọ́n láwọn wá lọ síbi ìsẹ̀kú ẹnìkan ṣe kàràgbá láwọn wá lọ síbi òkú kan tó kú so ibi táwọn wá ti lọ síbẹ̀ so ibẹ̀ ni àwọn tí wá kọ tíra yẹn àwọn tí kọ níwọ̀n bá ìdáhùn sí béèrè àwọn tó béèrè lásán àwọn àlọ́ síbi jànáza kan so wọ́n wá pín fún àwọn èèyàn bíbẹ̀ so bẹ̀rẹ̀ àwọn tó ti wá rí pé àhájá ah, ti pèpè fún káwọn tó kọ odidi mi tí bá ní sí sọ́fẹ́ àpá àkámù ah, jànáyì tó bá mú àwọn èèyàn bẹ̀rún náà tó àmà bíyàn tí wẹ̀kú táwọn èèyàn sí táwọn èèyàn bíyàn sí kírun tí àwọn pínkèsí nǹkan lójú tí ní ká sọ pé èèyàn mọ́ ṣùkọ́nà bá kó sàánà wà so inshallah àpàdà sí ilé bá ìkọ́nà bá kó fún wa nígbà láyé bẹ̀ Allahu a'lam díẹ̀ bí àpáta ẹni tí ó bèèrè fún díẹ̀ láàrin ìgbẹ̀jú tí ọkàn tó pé kò lè wà títè. Naam. So wọ́n ní bóyá níwọ̀n bá sókí nítorí kó lè bá mọ́ jẹ́ ìdáhùn sí ẹni tó bèèrè bèèrè kò lè sọ gbogbo ẹ̀tán ní ìfọ́síwẹ́wẹ́ báyìí táìmì olè níwọ̀n bá sókí òun náà ni pé tí ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ tẹ́ni yẹn ti sàlùwàlá ẹgẹ́ bó sì yẹ kó sàlùwàlá tán irú ẹni bẹ́ẹ̀ yóò rí pé òun wọ aṣọ tó bo òhun yóò sì rí pé àsìkò oorun tó ń fẹ́ kí yẹn àsìkò yẹn wọlé àsìkò oorun yẹn wọlé yóò dẹ̀ rí pé òun mú ẹ̀gbin kúrò lára àti níbi tó ń ti fẹ́ kírun bí tó mọ́ ni yóò àkọjú sí kíblà yóò kọjú yóò wà bí tí wọ́n ń pè ní kíblà ibùdájú kọ mùsùlùmí yóò kọjú síbẹ̀ ó bá ti kọjú síbẹ̀ yóò dúó lẹ́nu tó fẹ́ kí ọ̀nà fọ́nà ọba ọ̀ràn ẹ̀yàn ni kéèyàn dúó so ibà ní sẹ̀ téèyàn bá lágbára bẹ́ẹ̀ wọ́n ni alqiyamu ma'al qudra kéèyàn dúó tó kí <coughs>

ọ̀nà méjì ni súnnà ní kágbàgbọ́ sókè èyàn lè gbé ọwọ́ sókè kí ọwọ́ èyàn kó ṣe dédé èjìkáyàn méjèèjì tàbí kíyàn gbé ọwọ́ sókè kọwọ́ èyàn kó ṣe dédé so yíba ní tí so lẹ́ni Allahu Akbar tàbá sì yẹn tán agbọ̀ wa wálẹ̀ padà a wa a gbé tàbá gbé ọwọ́ tún wà lórí ọwọ́ sí wa ẹgẹ́ bá lọ́rí sọlọ́sọ́rọ̀ sọ pé wọ́n sì pa àwọn ìjọ ànẹ́bì ọlọ́run bá láti káwọn mọ̀ kírùn ní ẹ àwọn agbé sí ibo agbé sí ààyè kan tó wà láàrin gbáyà yẹn sí bí dodo yẹn alàkọ́ọ̀lì rọ́ọ̀jì gbólò tó rinlẹ̀ jù torí ìlàfò wà ni àwọn hànàfíyà ni ẹ ṣé bá ní sí yìí àmìlè tó rinlẹ̀ ni pé a gbé sí àárín ààyè tó wà láàrin ìdodo yẹn sí àyà yẹn àárín méjì yẹn lè yóò gbé sí báyìí báyìí lè yóò gbé sí èyàn nígbé sókè àyà báyìí èyàn nígbé sáyà yóò gbé sí bí so eléyìí ni gbónà tí ó rinlẹ̀ jù so ibà ní sí wallahu a'lam tàbá sí yẹn tán a wà sí du'awul istiftah muslim ó pọ̀ lóṣìírísìí so àwọn gbónà tó gbà wá súnnà ní pé in tó bá ti wá pọ̀ báyẹn tó jẹ́ gbogbo ẹ̀ náà tó rinlẹ̀ so a lè máa akáhá gbogbo ẹ̀ ló dájú ká sì kan lónìí ká sì kan lọ́la ká sì kan lọ́tọ̀ọ̀la ká mọ́ sí ìlú àwọn bẹ́ẹ̀ àwọn bẹ́yàn bá láǹfààní àti ha gbogbo ẹ̀ lọ́wẹ́ pé pé òun so tó bá sì láǹfààní àti àgbẹ̀ tí wí síra wọn ó dájú lọ du'a ul istiftah àdúrà awasi a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim jẹ́jẹ́ awa bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin tó bá yẹ pé ìrùta bẹ́ kí sókè ní alhamdulillahi láàkè sókè bismillahir rahmanir rahim àti a'udhu billahi minash shaitanir rajim awi jẹ́jẹ́ ala alqawli rajih torí gbónà tó fẹsẹ̀ nílẹ̀ jùlọ awa ma ake suratul fatiha a sì ké dáadáa a farabalẹ̀ ké torí tí o bá ti ké dáadáa kò nírun àbẹ́ tí o ké rárá ta bá ti ké yẹ tán a ké sórọ̀ tí ọlọ́run bá ní kó rọ̀ wá lọ́rùn a fi lè ríbá nísìn bẹ́ẹ̀ ọba ké sórọ̀ kankan lè e, tó bá ké sórọ̀ tó fátíà nìkan ó ti tó dédèdé ìjìkáwá àbí dédèdé tí wa méjèèjì a lọ sí rùkú rẹ̀ a lọ sí ìtẹ̀kọ̀kọ̀ tàbá dé rùkú rẹ̀ a rí pé ẹ̀yẹ wa ó nà dáadáa fẹ́ẹ́sì tá bá dámi sí omi ó dó láàrin ẹ̀yìn yẹn kò ní lọ síwájú kò ní lọ sẹ́yìn èyàn ní rùkú kọ́ bá tẹrí balẹ̀ báyìí ó jẹ́ sí pé gbogbo ó express ní yọba dé sàlẹ̀ èyàn sì ní ṣe báyìí tó tá bá dámi sí látòkè express ní yọba dé sàlẹ̀ láti di ìdí èyàn ní nítorí ló jẹ́gẹ́ máa ṣàlàyé ọ̀nà tó mẹ́gbà sọ̀kalẹ̀ láwọn ọ̀nà méjèèjì tó yá yẹn nítorí àwọn ìyàwó tí ó láǹfààní àti ríwa ni tẹ́yẹ̀ bá tẹrí lọlẹ̀ omi ó wà tẹ́bá dami sí látẹ̀yìn yóò tètè wálẹ̀ tẹ́bá yẹn bá gbórí lọ sókè tẹ́bá dami sí láti wá látòrí yóò tètè lọ sẹ́yìn níbi èyàn ní ṣe bẹ́ẹ̀ èyàn ṣe lọ́yẹ́ sí pé ẹ̀yìn yóò nà tọ̀tọ̀tọ̀tọ̀ tẹ́bá wá ṣe fláti mọ́ ẹ̀yìn èyàn bóní yóò ṣe wà ní ẹ èyàn wà lórí ìrùkú ẹ̀ bẹ́ẹ̀ èyàn wà ọwọ́ yẹn ọ̀tún lórí ekún ọ̀tún ọwọ́ yẹn òsì lórí ekún òsì lẹ́ni tó ya ìka náà lẹ́ni tó ya ìka sórí ekún báyìí ẹ ya ìka báyìí sórí ekún ni ẹ ní di papọ̀ ẹ ya ìka fi di ekún mú èyàn ní di ojúgun mú o mo ti ráwọn yẹn ti ni o so ẹ di ekún mú tẹ bá ti ẹ̀ ó tó bí mẹ́rin sí márùn láwọn àkàrù tí yẹn máa ń ṣe lórí ìrùkú rẹ̀ yẹn náà bá nú sí tádẹ̀ tí ó bá ní sí yìí tó tá bá dé máa ṣe gbogbo ẹ̀lú àwọn báyẹn sọ níbi duwáwì síftà náà ó dá tó bá yẹ pé ọkàn náà láhá tààrí lè máa ṣe èyí náà ti tó láti kí gbòrún tọ́nà bá ní kákíláyé tí ó bá ní sí àwa farabalẹ̀ níbi ìrùkú rẹ̀ dáadáa ọ̀tọ̀ ní ká rùkú rẹ̀ kẹ́yìn wá náà ọ̀tọ̀ ní al-itmi'nanu ká farabalẹ̀ ń bẹ̀ ìfarabalẹ̀ ń bi rùkú rúkúnù ni

ẹwọ̀n yóò àdúrà wàláì ẹmọ ògbẹ́ sọ́kùnrin yìí ṣe ṣíkèsí pé kílẹ̀yìn kíní kíní dáwò iná so àrí dúró méjàlá kan sí mẹ́ dúró lórí ìrùn ìdúró kí dúró nù wàláì rúkúnù ní kíyàn dúró hátàtà ẹ̀tẹ́lílá ọ̀ ìmẹ̀ ìrùn burúkú ni ó dẹ́ bá ń kírùn báwọn tàbá ti wá dúró bẹ́ẹ̀ ta dúró dédé tán lẹ́yìn ta kó òdìrùkú ni ìtúbẹ̀ ní pé èèyàn gbọ́dọ̀ bá rùkú lọ sí ibi sùjúdù tẹ́ẹ̀ bá fi lè àti ibi rùkú ìtẹ́ bá bọ́ sí sùjúdù ẹ̀ níhùn láti rí rùkú ẹ̀ kọ́kàn lọ síbi àwọn yẹn kí òun bẹ́ àbí èyàn ní nírùn wàláhì èyàn ní nírùn pátápátá gbà ní torí rúkúnù ní kó dìde láti rí rùkú ẹ̀ kó dìde láti rùkú ọwá wá dìde dúó kó farabalẹ̀ síbẹ̀ kó dìde dúó tọrọ wá dìde dúó yìí ó tún wá ní díkù tá so ẹlọ́ka <coughs> so òun ò pé méjì mẹ́ta mẹ́rin <coughs> ó ti bá ní sí so ẹyọ kan náà ni so ká ṣe díkìrù yẹn tàbá ṣe díkìrù yẹn tán tí ó bá ní sí yìí tàbá wá dìde yẹn sákàwọ́ lẹ́ni sájáwọ́ lẹ́ni àbánà ọmọya masalatun ijtihadiyya ni ọ̀rọ̀ kan tẹ́sí àwọn àfá gbìyànjú lórí ẹni torí kò sí ẹ̀rí kan tó wá fún ààyè yẹn pàtó lórí ṣe sí tẹ́yò sí mẹ́ tí ó bá ní sí bẹ̀t àwọn ẹ̀rí wá tó kó ààyè yẹn sínú fẹ́ sí pé so ẹ̀yìn yẹn làwọn afá lò yí pé à ẹbá ti rẹ̀ tó sọ bá ṣe máa ṣe nígbàtà bá wà lórí ìdúó ẹ̀yìn yẹn báyìí láti nígbàtà bá wà lórí ìdúó iná torí pé ìdúó náà nìdúó jẹ́ àwọn kan nínú nínú irú ìdúó lè ti yàtọ̀ fún ìdúó ẹlẹ́kejì nígbàtà àti rẹ́rì kẹkẹ tó ní ká ṣe o ẹ̀rí kẹta mi ẹ̀rí ta bá wà níbi sùjú ìta kú mẹ́ kí kí gbogbo egun kan padà sáyé rẹ̀ tó ajẹ́ sí pé kí gbogbo padà sáyé rẹ̀ ní kí gbogbo wọ́n náà tọ̀tọ̀ wallahu a'lam ilé tẹ́mi rí tó tẹ̀sùn ẹ̀jù nínú gbogbo ọ̀rọ̀ méjèèjì nínú al-irsal wal-qabd so ibá ní sí yìí so tí èyàn bá fẹ́ láti jẹ́ kí ti ẹ̀yẹ́ mi àǹfààní wà kájọ gbé yẹ̀wò síra wọn kémi náà sọ tèmi náà rí kó náà sọ tóun náà rí tọ́nà bá ní ti ẹ̀ lọ́wọlé ẹnu kémi náà yí tèmi padà ní bọ́nà bá sì ní tèmi náà lọ́wọlé ẹnu kó náà yí ti ẹ̀ padà ní kò sí jambi yẹn masáìlú ìṣkìháàdì ni ó tí bá ní Akbar again tàbá sí Akbar a gbọ́wọ́ sókè náà again dédédé jìkáwa àbí dédédé tíwa a wà lọ sí sùjúdù ìforíkalẹ̀ tàbádé sujúd àforí kanlẹ̀ lórí àwọn eríkè méje àwọn eríkè méje yẹn náà ni pé gbangba wájú wa báyìí àti ngóngórí mú wa gbọ́dọ̀ kanlẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń kí òrùn tó bá forí kanlẹ̀ tí góngórí mú ọ̀ kanlẹ̀ sujúdù so èyí ò forí kanlẹ̀ tí imó sékéni tí mú yọ kanlẹ̀ tí ó bá ní sí yìí ó ní sujúdù yẹn tó pé ẹlẹ́ẹ̀kejì ọwọ́ yẹn méjèèjì ọwọ́ yẹn méjèèjì a kà sí méjì papọ̀ mẹ́lẹ̀ ta kàkẹ́ ọkan ó di mẹ́ta àbí eékún yẹn méjèèjì gbọ́dọ̀ kanlẹ̀ tí yẹn máa ṣe sujúd eékún yẹn méjì yẹn kà sí méjì ó di márùn àbí so bákan náà orí ọmọ kẹsẹ̀ yẹn méjèèjì orí ẹkẹmẹkẹ ẹsẹ̀ yẹn méjèèjì márùn alákọ̀ọ́kọ́ márùn ẹlẹ́kejì definitely àwọn mọ̀ká jùra wọn lọ bí méjì tó parí òun so ibà ní sí yìí so ká fi orí ẹsẹ̀ wa kanlẹ̀ gbogbo tó lè kanlẹ̀ mẹ́ ká fi kanlẹ̀ so a wá sí sí jùdú bẹ́ẹ̀ ó ní fíkìrù táwí mẹ́rin náà ó ní ìrántí ọlọ́run bá táwí náà

so ibà ní sí kí a máa forí kalẹ̀ nígbà pé kanakaná bá ń sọ́kà so ìrìn burúkú ni ẹ̀hùn o bẹ̀rẹ̀ láyé kú lórí ohun òun o yóò jèrè láyé o èyàn ní bọ́ọ̀lù àánú o so ibà ní kọ́lọ̀ kó sànú wa á dìde lórí sùjúdù yẹn pátápátá tábì jòkó náà tábì jòkó ní padà

tàbàràbà lórí jòkó yẹn àwọn ọ̀nà jòkó ààrùn oríkẹlẹ̀ lẹ́lẹ̀kejì tàbá oríkẹlẹ̀ lẹ́lẹ̀kejì yẹn ọwọ́ wa báyìí àwọn ọmọ ní kàwà báyìí ọgbọ̀rọ̀ fèsì kíblà àwọn ọmọ ní kàwà báyìí ọgbọ̀rọ̀ sí kíni ọgbọ̀rọ̀ fèsì kíblà nígbàtà oríkẹlẹ̀ á dẹ̀ fi ọwọ́ yẹn lélẹ̀ tó à ní fi à ní fi gbogbo bí gbogbo ìgbọ́n yìí à ní fi lélẹ̀ ajá ní mọ́ ṣe báyẹn nítorí lórí kíni lórí ìrun kíkí nínú ẹni nákòrò jùrọ̀ nínú ẹni ìkàáyà ìkàáyà hìkẹ́lì ká ma fada pádílẹ̀ bá jásí mọ́ ṣe kí ni bá jásí mọ́ pádílẹ̀ àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ so á jẹ́ kí ọwà kó ga sókè ibi ẹnu àtẹ́lẹwọ́ nìkan láti lélẹ̀ ṣe bá ìta bá ti fọwọ́ lélẹ̀ tí ibi ìta sí ibi sókè á wá jẹ́ kí á wá jẹ́ kí ìgbọ̀n wa báyìí á jẹ́ kó yà á ní pàmábíyá á yà báyìí àmọ́ta pé òun jẹ́ máa lè yẹn kí sẹ̀kúnyẹ̀ wà mí sọ́fú o ní rí nǹkan máa mọ́ àgbọ́n àjẹ́kù ọlọ́mọ aká àtẹ́sọ́wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ àtẹ́sọ́wà ló pé sí ọmọ fún wọn ní ọmọ òlérí yìí sí ẹ̀mẹ̀ òlérí se pátápátá <coughs> àmọ́ gbìyànjú kí a bí ààrẹ kọ́mọ́ kí a pààrẹ mọ́ pàmọ́ àbíyá tí ó bẹni tọ́bá ń dárùn kí ìyà dáadáa so ta bá ṣe lè tán àti kírọ́kà alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀rẹ̀ lákírọ́kà ẹlẹ́ẹ̀kejì ṣe bá ìsì bá ti kírọ́kà alákọ̀ọ́kọ́ ìbẹ́ lákírọ́kà ẹlẹ́kẹ̀ tàbẹ́ fẹ́ dìde níbi orí ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì yẹn tàbẹ́ dìde sókè ájìde ájòkó ẹgbẹ́ ní jísàtù ìstìrọ́hà ájòkó àwà látorí jòkó ẹ láti dìde eléyìí báyìí so òun ni ó dájú òun ni ó dájú tàbára ẹni tó dìde láti bẹ̀ lọ sókè láti bẹ̀ kọbarún rẹ̀ jẹ́ o kò sì kó bárún rẹ̀ o àmọ́ tó dájú òun so ti ye mu isala yen pe enu ko lori yen so ta ba ti wa dide ta dide ta ta tara be bo soke ba se kero ka ala la kero ka ele keji ta ba dide ta ba ta ba kero ka ele keji tan ta dide ifori ka ele keji a se tashahud a ta ya ta ba ta ya e ero kata se ya ta la ilaha ààrùn onídìkáyè sọ́látù Ibrahimiyya ṣe bá nísìn níbi àtàrẹlẹ́kejì láti ṣe á dìde padà á kẹrọkẹlẹ́kẹrin dẹ́kẹlẹ́kẹta ṣe ta bá dìde padà tá ń lọ sí rọ́kẹlẹ́kẹta yẹn ta bá dìde látorí ìjòkó yẹn á gbọ́wọ́ sókè Allah akbar tá ń ṣe á gbọ́wọ́ sókè sáà kí mo ṣe ní bá ti kírọ́kà láǹkọ́ lákìrọ́kẹ̀kẹ́lẹ́kejì ó ń pé kò tá ti gbọ́wọ́ níbi rọ́kà láǹkọ́ á gbọ́wọ́ lẹ́ bẹ́ẹ̀ níbi kéde o níbi rọ́kà lẹ́kejì àdísì ní àbá sọ́wọ́n sọ̀rọ̀ ìbùkọ́rin tó sàlàyé nìyẹn ṣe bá ní sí so ká má dáhùn ní tukutu yẹn lóhùn náà àwọn èyàn kan wọ́n kan yàgbẹ́sẹ̀ sí tí wọ́n ni sọ̀tọ́ bá ti dìde ẹlẹ́kẹta agbọ́ sókè bẹ́ tàbátà gbọ́ sókè gbogbo bí tàbí ti gbọ́wọ́ níbi rọ́kẹ̀ ẹlẹ́kẹjà tàbátàkọ́ ni onídìká wulẹ̀ fi nkankan sí onígbàtà fi nkankan lé tó bá jẹ́ ìwà tàbẹ́ fi lé náà bá láìfì ànẹ́bìnà ma fi lé lẹ́kọ̀ọ̀kan bẹ̀tà bá fi nkan lé kò sí nkan a sì bẹ́ akìrọ́kẹ̀ ẹlẹ́kẹta akìrọ́kẹ̀ ẹlẹ́kẹrin náà sálámà so asalama alákọ̀ọ́kọ́ sí agbọ́ ọ̀tún asalama ẹ̀kì sápòsì tàbí ṣe bẹ́ a ṣe débi pé ẹ̀kẹ́ wa báyìí so yóò hàn ẹn tó bá wà lẹ́yìn wa yóò rí parí kẹwa tó dáwọn sọ́rọ̀ aláwọn mọ́ rí funfun ẹ̀kẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam tó bá sálámà tó dábá dẹ̀ sálámà àní yí ẹ̀gẹ́gẹ́ ní báyìí abẹ́ sálámà àní yí ẹ̀gẹ́gẹ́ àdù báyìí assalamu alaikum wa rahmatullah orí nìkan ló ti gẹ́ ni orí nìkan ní òyìyà yọ́kọ̀jú sí kíbílà àní yí àyàkó ní kíbílà yẹ́yàkó ní kíbílà léwu pé báyìí yìí ó léwu àyàwó kọjú sí kíblà mítà jùkó sí orí wa náà sí báyìí orí wọ́n sí báyìí láti kí òtán nìyẹn ní ṣókí nìyẹn subhanaka alhamdika náà kò sá sàlámà alẹ́ kọ̀mọ́ kò sí àsàlámà alẹ́ kankan mọ́ láwọn alẹ́ Thank you.